ọkùnrin lórí ẹni dáadáa ló fẹ́ táwọn òbí bẹ́ẹ̀ fẹ́ dáadáa ọlọ́run fẹ́ dáadáa náà fẹ́ fẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run mo gbà ẹ ẹ ti ká jọ àyè pọ̀ dáadáa ẹ ká jọ àyè pọ̀ dáadáa bọ́lọ̀n bá ro ewu bọ́lọ̀n bó ń gbọ̀n dá kìí ṣe ọ̀rọ̀ tá à ń bẹ̀yìn ń sọ nìkan ní àwọn èèyàn ti ń lọ àbúrò yẹn ọ̀dọ̀ fúfú náà sọ a bá ń sọ̀rọ̀ báyìí yóò sọ̀rọ̀ sí báyìí kò sọ ní ọlọ́run bínú jáde nígbà tó fi máa lọ́dọ̀ àná nígbà tó fún tọ àdúrà tábùrù lára wa bí àlejò sọ̀tún là ń pé ó lè fún mi pé kọ́lọ̀ fún ọ̀rẹ́ mi sábà fún kọ́lọ̀ yìí káwọn òfìlì máa fẹ́ràn fẹ́ràn fẹ́ràn yá àjò ọlọ́run ìgbàdúrà àwọn fẹ́ẹ́ ní ìyẹn lè ká dùn àlè pọ̀ lẹ́yìn kejì náà ni pé ìgbà tí màmá rẹ bá wá ń dùn náà ni kò máa sọ nígbà tí bàbá wọn sọ ara tí ó bá wọn sọ òlélẹ̀ ó dé pé ẹgbẹ́ àpamọ́ ọ̀la ẹ̀ ṣe dáadáa fún mi mo sì fẹ́ràn yín kò wá ti dàgbọ́n pé ilé ayé yìí fẹ́ràn wọ́n parí ẹ̀yìn ti dàgbà ọ̀rẹ́ bí kèlékèlé sì ní tó ọlọ́run ọba òfin èyí tó kú o àmọ́ kò ní wù mí níjọ́ bẹ́ẹ̀ bá kú pẹ̀lú àbùkù tí bẹ́ẹ̀ wọ́n parí kí ni sájọ wà láti náà lọ́ọ́ ìgbà kò náà yín kankan àbí kò náà yín kankan kò náà bẹ́ẹ̀ káàkiri tó náà ṣó ọlọ́run tó sì lè sábà lè dáadáa. question lẹ́sẹ̀kejì what is your advice on husband owning the wife and not planning to pay. ẹ̀gbọ́n wọn ní advice ni ọkọ tó jẹ́ ìyàwó lówó and not planning to pay. tó sọ pé kò ní sanni abẹ́ rò bẹ́ẹ̀ ok ọ̀dà advice ní sọ náà ní sísọ bẹ́ẹ̀ bá jẹ obìnrin lówó ẹ̀gbọ́n àwọn owó tàbí jẹ wọ́n pọ̀ èmi kẹ̀tẹ́ máa ta plé tàbí máa ta plé tẹ̀ èèyàn mi jẹ wọ́n lówó máa tó ń tẹ́tí ìṣẹ̀tì kọ́kọ́ yẹn fún ọ̀sẹ̀ kábà ìṣẹ̀ dá kò ní àwọn owó tá a jẹ nínú ìṣẹ̀ kò ẹ̀ ti bá tó bá tó bá tó tó hundred thousand ẹ̀ ti bá yọ bí ninety kò bẹ́ẹ̀ ebe bọ́sà tó máa jẹ yí lọ náà nìyí tó san tó ẹ kó gèsè kúbìnrin bá jẹ sí ẹni tó fi ìjẹ ẹ gbọ́dọ̀ but àwọn obìnrin fẹ́ bá sọ̀rọ̀ tí nǹkan bá kàn ṣe ha náà ni àbí tẹ́lá ti ṣẹ̀wọ́n àbí tẹ́lá bá fẹ́ yàwó ilé wọn nìkan nínú ara yìí tẹ́ bá ti ṣẹ́ ó kọ́ jẹ nínú ìfúnda ọmọ òwe tó ẹ kọ́ yẹn jù kan tẹ́ fi ṣẹ́wọ̀n náà èdè kò ní bèrè owó mọ́kẹ́ ẹ̀ máa ṣe ṣe ẹ̀ fún ẹ̀ sí bá yẹn ta ọ̀sán ní wá ta ọ̀sán yẹn mọ̀ fún yóò mọ̀ gbà á oṣù bá lóòótọ́ ọ̀hún ẹ̀ bá jẹ́ ẹ̀dọ́ tó bẹ́ẹ̀ sọ pé èyí ẹ̀ ló ṣe ẹ̀ wá bí ó ṣe ọlọ́run pé ṣe tí ó pè ní báwọn ọkọ ìyàwó náà láti ṣe. ẹ bẹ́ẹ̀ ni àwọn kan bẹ táwọn ní ìka pẹ̀lú ọkàn kan bẹ́ẹ̀ fi ṣe ìyàrá lásán ni pé yọba ti sọ pé so màá yí pé oṣù bí ti jọrùn èmi mo sá oúnjẹ tó náà fẹ́ ṣù kọ́ lọ́kàn pé ìwọ ọ̀nìkan lọ́kọ́ bọ̀tà nípìnlẹ̀ oríṣiríṣi nǹkan máa ń sọ àmọ́ kàn máa ń bẹ tí ó mú lọ́kàn pé àpò ah, bá tẹ̀lé ọgbọ́n kan gbọ́dọ̀ san ṣe ẹ mọ bẹ́ẹ̀ ṣe yẹn jẹ àwọn obìnrin ilé tó bá wọn ẹ wọ́n ti gbá ọ̀dẹ́ ẹ̀kọ́ wà lẹ́ jẹ ọ̀rọ̀ bá jà wà jẹ. ẹ ò ní ò ní bẹ́ẹ̀ bá jẹ ìyàwó nìyí tẹ̀lé jẹ ló máa ń lé lórí wa ìgbà mi ìdẹ́gbẹ́gbẹ́ ìdẹ́gbẹ́gbẹ́ yóò mọ̀ ọ́n mọ̀ ọ́ rẹ̀ fún ìyàwó tó pè é ìgbà tí ìbẹ̀rẹ̀ obìnrin yóò kó owó ẹ̀ láti rí gbẹgbọ mi tí sì bá ti wọ́n fẹ́ yàwó ilé àbí kí ni àtàwọn tó fẹ́ yàwó gbogbo àwọn ìyá tẹ́ náà bá fún obìnrin náà máa ń mú yẹn ẹ àwọn tó tó ti gbé yẹn kò bọ́ láti òun mọ̀ àmọ́ òun mi bẹ fẹ́ gbogbo sàdá àti ìbẹ̀ ìyẹn bẹ́ẹ̀ bá fún mi sùn ẹ̀wọ́n mi and àwọn owó tó ti fi ṣe ẹ̀rẹ̀ kẹ́kẹ́ ìmọ̀ calculation òbí náà ìmọ̀ náà ló mọ calculation níjọ́ tí àbá ti kú ìlú ọ̀gbọ́n tó gbọ́ ọ̀tá la jẹ́ ibi tẹ́sán òun náà fi sọ̀rọ̀ àti èyí tó bá ti pé òun náà bá yà lọ́wọ́ ẹ̀ lórí. àmì ìdókòwò wà láàrin apá àtìyàwó ní àbá kú òun fúnra rẹ̀ ló ń látọ̀ kan tó tó ti tó to carry all the responsibilities of their wives, including the clothing and all. Ẹ̀gbọ́n all ọ̀dà ọlọ́run fún ṣe. Adé advice bàbá yìí náà. Our advice náà sẹ́yìn náà make sure pé all your obligations towards him tí wọ́n náà ṣe. All the men sọ o. Ẹ kìí sáwọn ilé ọ̀nà fagídí yọ fún o. Jáde ọ̀sẹ̀ all pàtó all ọlọ́run ìṣe ló pé ẹ tó bá bẹ̀ ní pé káwọn obìnrin ká gbọ́ o àwọn nǹkan tá a fi ń ṣe bẹ́sìsì táwọn ọkọ ọwọ́ ń fún wa èèyàn kì í fi ẹnu bí ìṣe bẹ́sìsì tọkàn tọ́lá ọba wí èyí ń pè kò sá àtìsìn sáádé wọ́n kó dìrọ̀ alẹ́ ìṣẹ́ fún wọ́n ń bèbè máa dà لا يكلف الله نفسا فيجعل الله بعد عسر kí ẹni tọ́lọ́ bá ṣe gbàyè fún kó ná ní dé gbàyè tọ́lọ́ ṣe ẹ tọ́lọ́ bá kì í kan fún pé máa fóun náà ná ní tọ́lọ́ bá wá fún ọlọ́run bò lágbo ẹnì kẹta lọ́rùn ní tó lágbára gbogbo àwọn ọ́ọ̀lù bá ń sọ ìlú wá sí pé tóun bá lágbára ní kó ra fọgbọ́ sọ̀rọ̀ fún ọ tó lágbára ni wọ́n sọ wípé bọ́yá lọ aṣọ sọ ó bá sì ń fọ lóko ọbẹ̀ tó nípa débi pé tó níbẹ̀ gan tó ọ lásọ lásọ ń bẹ̀rù mọ́tò ọkọ ọmọ àdéhùn ọmọ bí yóò dájú ọmọ ìfẹ́ gbogbo mú wa sọ wá o ibi kan náà ní ti ń já ẹ̀ tó kó kálukú máa ń tà ń sọ gbogbo tó àwọn ti sọ̀rọ̀ bá ká nílẹ̀ àwọn àwọn akọ yóò sọ pé bílí máa tó pẹ̀lú bí ó ṣe tó kálukú mà pé lágbára pé tó kéé sọ̀rọ̀ bákan náà kú ilé o ẹ̀ obìnrin wà lọ́yọ̀ ọkùnrin tó ń gbìyànjú ń ṣe fóònù àṣàdúrà fún tọ́lọ̀ kó bù kún sí i. ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní káwọn obìnrin ṣàdúrà fáwọn ọkọ wọn ni tí wọ́n ti wá ti lóyún ọ̀fẹ́ yàwó. a ní nǹkan kan náà pẹ̀lú ìjọba ní ten million ìṣàdúrà fún ní hundred million ṣe ní ten million ó ní pé èèyàn tí ó fẹ́ fẹ́ pọ̀ láàrin ìgbóni nàbílà kòkó ha pàṣẹ pàṣẹ fẹ́ ṣé ó sì fẹ́ ká ní bóyá jíjù kan ṣe àtúntò lè gbé lóṣà lọ ó lè gbé lọ ó lè gbé lọ hmm? ọlọ́wà tàbírọ́ tó tá ń ṣe tábà lórí rẹ̀ tàbírọ́ tó kòkó àti tàbírọ́ tó ìtìkọ́ ìtìkọ́ ni àwọn àwọn ọmọ fẹ́ tá à ti ń bọ́ láti orí ìwọ̀n kan èèyàn wá ń dun ní ìsinmi lọ sí ìlú wọn àwọn ọkọ ṣe ìgbà wo ni ó ṣe láti pàtí bá ti ń kú lókè yóò ṣe lọ yìí ṣẹgbọn mi yóò mọ ṣe ìlọrin tó fi nílẹ̀ kí ẹni pé yóò ṣe lókè pé allah wa parí wa allah náà ni mo ṣe lọ sọ pé nígbà tí màá fi délé ńkọ́ yóò ṣe bí jáde ìpínlẹ̀ ló ṣe rí òní pé tẹ bá wo sẹ́yìn àwùbá ọ̀hún pa ìgbà tá a bá wà nísàlẹ̀ láti àgbà pa ọlọ pé ọlọ́run àbá ló tóbi pé ilẹ̀ láwa o ẹ́ tàbá ti wá nílẹ̀ yẹn tán ẹ̀dí ẹ̀rí pé níbi tá a lọ òun náà láǹkàrù jẹ sọ̀tọ́ mi pé a gbọ́dọ̀ dílé àkàrù yẹn débi tá a ti dé rùkú rùkú láǹkàrù jẹ tàbá dé rùkú rùkú rùkú ẹ̀ dẹ́gbẹ́ bá ti ọ̀gáàbù dáadáa ní ìdúró ìrọ́ra làwọn ti bẹ́tẹ̀. ní ìdúró bẹ́ẹ̀ bá ti wò ìdúró aláwọ̀ kọ́ àtúwò tàbá wà ló tàbá lọ rúkú àtàbà àpá tàbá ló kú àtúwò àpá tẹ wọn fi ní káná ṣe kúrò á nìyẹn rúkú àbí sòjú pé ìdúró lòún wà. tó tẹ̀síọ́sì ètò bọ́ọ̀lù náà á sì lò á sí tẹ̀gbẹ́tì ìrọ̀mù bọ́sù á sì wọlé ìwọ̀n tó ìdúró láti àmọ́ àwọn yóò á sì lọ ọlọ́ ẹ èyí táwa ti ń túnbọ̀ náà sọ àwọn ẹ̀ tó a ti ń sọ orí ìdùnnú kan papọ̀ ọlọ́run tọ́ àwọn àmàlà àti ṣíṣe iṣẹ́ oríkèé pípé ìtọ̀ ṣé àwọn lè sọ pé káwárà àwọn àgbà náà kọ àwọn náà wá ṣiṣẹ́ oríkì rárá wọ́n sì ń pè fáwọn ní màkàtà. ṣe rí ẹyẹ fún sìnárì mẹ́ta. múná munafiki kefiri mùsùlùmí mùmìnì mẹ́rin tá a mọ̀ fi dáhùn. kefiri kò fẹ́ràn ọlọ́run kò sì kílẹ̀ kó fẹ́ràn ọlọ́run. ọlọ́run ọ̀gá ọlọ́run kò sì gbé owó ọgbà tẹ̀ náà. and as a result of that ìta rẹ̀ àti inú rẹ̀ ti rí. bẹ́ẹ̀ni n tó wà nínú rẹ̀ náà ní sọ òun náà ti pín act. mùnáfìsì. òun kílẹ̀mù pé nǹkan kan bẹ́ nù òun kò sí bọ̀ tó ní wípé táwọn èèyàn má ti mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ó ti àlámọ̀lù ìjàwárì ó fi ń kọ́ wà tó bà ń rẹ̀ ẹ wò dáadáa ní oṣù kan wò pé ṣé náà rẹ̀ náà rẹ̀ ẹ̀ wáyé yóò yóò ń tí wọ́n bá lè ká a mọ́ òun làmì sọ̀sọ́ àti pé ìnà àtàlà ṣùgbọ́n àti tẹ́lẹ̀ mùnàfíkì ìrún tó wú ojú fún mùnàfíkì òun ìrún àtúbà àti ìrún ìjà òkùnkùn ni wọ́n ń kí i. yóò pé a tí ẹ̀ bá lọ gan àwọn ìwọ̀n yìí mi náà. so owó òfẹ́ kan ní ìlú tí ń ṣe ó ń ṣe torí nǹkan míì ọlọ́ọ̀lẹ́ ìrọ̀ owó náà dáná. ẹ wọ́n ń ṣe orí kárí àtúnyẹ̀. ìtàkùn fi ń ṣe ń ti wọn o ní kí wọ́n wò pé á mùsùlùmí sẹ́sẹ̀ yìí nìsín àbúgbáyà wọn padà wí. ká bá wí ní ká má fi di oore wọn. tí wọ́n bá lọ lù ká lọ báwọn èèyàn wa pé ẹ̀yin ṣe ń sára àpẹ̀lú yìí. iná tí wọ́n sọ náà nù wọ́n ní alámúnà fún máa wọ́n náà kọ́ mẹ́nà lùmọ̀mẹ́ nínú káàdì. ṣé òṣùpẹ̀ mi ó mì pé òun nífẹ̀ẹ́ òun kàn wà after interest jẹ but ó ní láti claim káwọn tó ń bá ṣe ìlú ìlú. sọ̀tẹ́ ìbá ti wò ó níṣẹ́ báyìí náà ẹ̀yin ò ní pé tipátipá ni ó mọ̀ fi ṣe àlàkámọ́lù ìjà wáyé. ìtumọ̀ ẹ̀yin pé ilé ìwọ̀n bá bì ní ara àyè gbé sí. ẹ̀gbọ́n ilé ìwọ̀n ní ara àyè gbé sí tó ti ṣe ń gbé níjọ́ tí pàṣẹ ìjọba ti bùyàn èyí ò gbéjà ẹ̀bọ́ ebi bọ́ ẹ̀mí ò fẹ́ kó ṣe wàhálà lórí ìjà tó bìbí òun lọ́wọ́ ọmọ tó ti jìyà ti fẹ́ ìfún wọn gbòòrò nígbà fẹ́ ìfún bàbá wa ọ̀kadà tó kọ́ ẹ̀fẹ́ ìkà tí ìdíjú bá pé lórí ẹ̀mí ò lè ṣe yàn. àwa ni mùsùlùmí mùsùlùmí kì í lọ́kùnrin kọ́rẹ́ǹtì nǹkan tó gbìn ní ìfòkó tó fi lè fún ṣègùn àtàkùn ìjàwá òṣù rẹ̀. Fẹ́ǹ ẹ́ so ó wá di pé nítorí ní wá ń tà àwọn kọ̀ọ̀kan láì náà ṣe pé àmọ́ ń kó sáà kọ̀ọ̀kan tó yẹ kó kó sí. pé ṣé mo sùn mí ni tó bá di màá bú yẹn tó tó lẹ́gbọ́ ànábi wọ́n ní kò bá mi tó bá bu bá tiri tó bá fi lè tó tó bá bá tiri tètè yìí ẹni bọ̀ tí wọ́n fi ń yí ti bàtà ń kó mà yìí tó bá bu bá tiri tó bá bá bẹ̀ tètè yìí. tó bá tó bá bu bá tiri màá bú kù tiẹ̀ nígbà bu bá tiri àti Umar àti Usman ṣé máa bù bí àti ẹni tí wọn lọ yóò ní kó jù lọ yóò wá ní sílẹ̀ máa bù bí ọlọ́run ká bọ́lá rẹ̀ ní kébé kí ló ti bọ́lọ̀ tẹ̀wọ́n ní nínú ìyẹn dá fi wọlé tó kò ní ìjà ti ṣiṣẹ́ ṣe iṣẹ́ òṣèlú lọ́wọ́ lọ́wọ́ fẹ́rẹ̀ tó pẹ̀lú tó ṣe ní sọ́lọ́ òkè à. a ní tó ní tó wù ọlọ́run olùlẹ̀ àti àjẹ́bí

wọ́n fẹ́ràn ọlọ́run tó lọ́nà wọn wá fẹ́ràn ọlọ́run wá fi fẹ́ràn wọn tọ́lọ̀ pé yóò ké bò wọn ọlọ́run àbó fẹ́ràn wọ́n yóò tẹ̀lé bóòlù àwọn náà wá fẹ́ràn wọn. nǹkan kọ́ bá fẹ́ràn wọn ní ẹ̀yẹ gbé àlẹ́sọ̀rọ̀ àti àwọn pa ó máa fọ́dún bá gbà ọlọ́ọ̀hùnmá ní àìsàn islam bí àhábì òṣèlú ọlọ́run fún fúlàmù lágbára pẹ̀lú ẹni tó bá fẹ́ràn jù láwọn ilé tí kò fẹ́ dá pọ̀ yìí ó máa wù àbí àbújá ni. tọ́ ṣé nígbà tó láwọn bá tún ṣe kó máa fi èdè iṣẹ́ àti ìdẹ̀rùn sílẹ̀. òpònú ni túbú òpònú òpònú màbúrú wo ló wà níbi wípé wọn lọ́lọ́run ọba lèèyàn fẹ́ẹ́ fẹ́ràn tó wá sí nǹkan tí ó tó fẹ́ràn yẹn téèpù lásán ni ọlọ́run àdókòtà ti ti dá àdúrà àti ìdílé ọ̀rọ̀ kalẹ̀ pé ẹ̀tọ́ bá fẹ́ràn rárá tó náà bá fẹ́ràn rẹ̀ náà ló ti gba ìsìlámù ló ti jẹ́ láyá ní ìsìlámù tó náà bá fẹ́ràn tó tọ́kọ̀ wọ́n ti wà pátọ̀ rẹ̀ gbogbo tó bá fẹ́ràn ṣe àmọ́ fẹ́ràn lọ sí níbi ọmọ mu ó fẹ́ràn kúndùn lórí gbogbo ọdẹ ó ní òun fẹ́ràn kúndùn òun ọ̀yọ́ mu nígbà tó àdìsí lẹ́yìn tó ju wòlíì ìjọba tó kún mọ̀ ọ̀dà àdìsí wọlé mọ́nà ádá ní wọ́ọ̀dì bíi ẹja kà. àbí gbogbo ojú bí ló bá àdìsí lé yẹn tó bá ta gbogbo àdìsí tó bá tó ta lé yẹn. ọlọ́run ọba ń sọ ní àdìsí wípé ẹni tó bá mú wà nínú ìlé lọ́tà èmi ọlọ́run ọba ṣetán láti bá a jù. ẹ wá gbogbo ìlú gbọ́dọ̀ lọ́run ti fẹ́ràn ní àdìsí ìwà àkókò ọlọ́run bá sọ wípé wà máa ta kọ́kọ́ bá ti lẹ́yìn abdi ìdíṣẹ́ yìí ẹrú kò ní súnmọ́ mi pẹ̀lú kankan àhábù ìlẹ́yìn àbí mọ̀tà fún wa nígbà wọn àwọn fẹ́ràn ju tí mo ti lọ́rọ̀ ìlú lọ. tẹ́rù mi bá fẹ́ kó ṣe é pé mo fẹ́ fẹ́ràn ẹ̀ kó fẹ́ súnmọ́ mi ìdí mo wá kọ́ fẹ́ ìdí àwọn fẹ́ tí mo kó kọ́kọ́ ṣe é òun ni mo fẹ́ràn jù tó ìfọlọ́ ọba fẹ́ràn ìrún ọ̀ràn àyàn ju pẹ̀lú àdáhà ìlà kéènù àyàn. ẹ̀rọ bẹ́ẹ̀ ló ti máa dúdú ó lè ní àwọn káàkiri ló ti máa dúdú wá ní ọlọ́run ní ìjọba ti máa dúdú ó ọkọ sọ̀rọ̀ àyàn náà. ṣé ọlọ́run sí kankan tó wù tó wù tí wàláyé dáhùn áfíì yàtọ̀ sábà gbogbo ilé yàtọ̀ lábọ̀ ọ̀ràn yẹn tán ẹrú ìwé wa jẹ́ tòmí gbòdó mọ́ wa fún mi pẹ̀lú àwọn kan ṣe èso ọ̀ràn yẹn agbára ṣe èso ọ̀ràn yẹn a ti sọ dáhọ̀ ṣe èso ọ̀ràn yẹn a ti fi àwọn lẹ́yìn ṣe èso ọ̀ràn yẹn a ti fi hàn ṣe èso ọ̀ràn yẹn a ti fi ṣe ká ṣe èso ọ̀ràn yẹn ní dáàbì tó bá wọn fẹ́ràn pé yóò wá dà ní ìtẹ̀ tó ṣe ìtàn tó wọn bá fẹ́ràn. jẹ́ bọ́n ṣe fẹ́ràn ó máa fọ́n tó wá dà ní ìtẹ̀ tó bá fìlàmù tó wá ṣe bèrè bèrè ní ìlànà àmọ́ fẹ́ràn òun àwọn obìnrin ní kò sí àṣà ṣùgbọ́n ti wà lápọ̀lẹ́ sọ́wọ́ fẹ́rẹ́. ọ̀pọ̀ dàbí ẹni lọ́dọ̀ tí wà ní ẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ tó jẹ ẹ̀jẹ̀. àbí ọlọ́run tó ti tó jẹ ẹ̀jẹ̀. àrẹ́sẹ̀ tó ń sọ sí ẹni tí wọ́n wọ́n bá fẹ́ràn jù àbí ó ṣe rí nìyí àrí mùsùlùmí kan àti kìfìrí kan wọ́n jọ wà ní gbogbo hmm? kìfìrí yẹn pa mùsùlùmí ẹ̀jẹ̀ náà ń dà kìfìrí yẹn pàtàkì. before látàrí pé ń pa ọlọ́run bá ti mọ̀ ní gbàṣọ tó sábà tọ́lọ̀ ọba bá fẹ́ràn rẹ̀ à ń sọ nǹkan tọ́lọ̀ ọba mọ̀ ní ẹ̀ǹkè ẹ̀ káwa tó lè mọ ó dìgbà tó bá tó ṣe nǹkan tọ́lọ̀ ọba yọ ní tọ́lọ̀ ọba dáhùn àkókò tó dìgbà náà wọ́n dàbí sọ fún ìpínlẹ̀ abẹ́jà ò àgbẹ̀ náà tọ́lọ̀ ẹni tẹ̀kú sí lọ tọ́lọ̀ ọba tó lẹ́yìn tọ́lọ̀ ẹni tọ́lẹ̀ kẹwàá ni àti ẹni tọkọ ba ìjẹ́ náà lẹ́yìn tẹ̀kú sí lọ ọ̀kọ́ tọ́lọ̀ àwọn tó bọ́yá ṣe má jẹ́ ìparí àmọ́ tọ́lọ̀ ni èdè tiwa so láti ti sọ pé ọlọ́run ọba ń rẹ́rìn ọlọ́run ọba ń rẹ́rìn ọlọ́run ọba ó jọ lójú ó rẹ́rìn ó ṣe mà nípa àwọn méjì gàtàn ẹjọ́ ń jà láàrin ìlú ìjọba àti sọ́ọ̀bù pẹ̀lú ọlọ́run ọba ìgbọ̀nmi tó jẹ ẹ̀ ẹ̀ǹdì náà ó ní pé kèdè yìí tó pa mùsùlùmí mùsùlùmí ní ṣàhádà sílẹ̀ kékeré náà tó wá kú ọ náà wá gbà sùlámù. òun ni níjọ́sìn àdìsí bọ̀bárì àbúrò rẹ̀ rà pẹ̀lú ẹni kan ebina ebina ebina a wọ́n jọ ń jọ ní iṣu jọ ń fábà sí wọ́n jọ ń fà pé àmì ìmọ̀ fún lágbájá ní bọ́ọ̀lù ọ̀pọ̀ fábà sí bọ́ọ̀lù àbúrò rẹ̀ ò bá wọn jà òun fún lágbájá nígbà fẹ́ àbúrò ẹdọ pàtó kúrúkúrú kúrúkúrú ní wàá tẹ́lẹ̀ yìí tàbí ìmáàmù wọn ni wọn kí ló gbé ní òfin wọn fi lè. lẹ́nu bọ́ èèyàn tó ṣe wí pé ọlọ́run ọba kan lé látọwọ́ mi kò sì yẹ ilé mi látọwọ́ jẹ. tẹ̀gbọ́n rẹ̀ ni pé gbogbo ìdánilẹ́sẹ̀ òun mùsùlùmí. bọ́ ẹni tó bẹ̀rẹ̀ ta òun ní ìṣèlérí nígbà ló fi pa ìkùkùrùkùrù ní àbúrò ta fẹ́ ta lẹ́sùn rẹ̀ tó fi gbọ́dọ̀ fún ló mú pé òun ló pa lábájá wọ́n fi inú ló dé tó tó ti bá a. òun ní bá a ti pé ìjẹun tó ṣe wípé ọlọ́run bá pọ́n ẹni ìyẹn lé tù mí. gbọ́dọ̀ bá a fi ṣàwádà mo ti yẹ ilé mi lọ́dẹ̀ ìwé tó bá pa ẹni iná ni ọlọ́run bá pọ́n ẹni ìyẹn lé tù mí. tó wọ́n sọ bíkì kan ó ẹ̀yìn tó wà ọlọ́wà ń sọ bí ayé ìṣẹ̀lẹ̀ ẹ̀kú mi wá nílẹ̀ kò ní gbò yóò mọ̀ wá súnmọ́ lórí ìnáwó tó ká sà sí ọ̀ sí sí fẹ́ràn fáìdá àbábùkù nítorí bá fẹ́ràn rẹ̀ ó sì sọ́nà òun lẹ́yìn tó wà fún ẹ lọ́wọ́ wí fáìdá àbábùkù tí mo bá fẹ́ràn gbọ́dọ̀ lórí màá dúgbà mi ìtẹ́nà ni ó sí lẹ́yìn ìgbà táwọn ìsọ̀tà bàbá pẹ́ ìlú rẹ̀ nígbà kankan bí wọ́n ti ń bẹ̀rù mọ́ ó mì pé ìtọ́lọ́wọ́ mọ̀ yọ sí náà lọ́dọ̀ wọn lóṣù. ẹ wà bá bọ́lá ọ̀sẹ̀ tó ẹwà yẹn wọ̀ yẹn náà ti yẹ kó ṣubú yà ọlọ́run sọ pé wà là ń ta alẹ́ tó bá ti wá ní màbúrú tó bá sọ ọlọ́dọ̀ mi ọ̀tà ó yẹn nìkan wọ̀lá yín ta á tó bá wà ọlọ́dọ̀ mi níbi ìtàn táwọn ò dàbí pé máa búkú náà nù kò sí máa búkú kankan tí mo ń ṣe tọ́lọ́wọ́ wa ẹ̀gbọ́n àti tí ò bá mọ̀ lówó àwọn máa búkú pé a ah, ò lè má ṣe kẹ̀kọ́ ọ̀ka àfihàn rẹ̀ ìrọ̀ púpọ̀ ni wọ́n rọ̀ tẹ́lẹ̀ ní jẹun ibi ìṣe wọn ò ní pé wọ́n ti nǹkan gbọ́yé ṣe náà bí ajá sùn ajá sùn fún lọ wọn. àwọn tí nípa jẹ́ ti pèsè ní jẹ́ lọ́wọ́ ọba fẹ́ràn yẹn lépe fún ọba ṣe bá sùn fún yẹn pé yẹn tó ṣe tàlámà á ah, ìkó ìlú ẹni kò mọ̀ pé ṣètò àwọn ìṣẹ̀lẹ̀ náà ṣètò àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀hún ṣètò àwọn ìṣẹ̀lẹ̀ yẹn tó dáàtọ̀ ni pé náà lápá ti máa ń ṣe ìlú ṣe ayé níta ẹ máa wúlò máa ń ẹgbẹ́ fún ẹlẹ́dàá ṣé ẹni ẹni tí ìlú ṣẹlẹ̀ wọ́n ń lágbájá yìí ó ṣe ẹ̀dá máa ń ká ó dẹ̀ paasi gbogbo ẹ̀ wọ́n á sì fi ẹ́ wọ́n wá gbé ẹ̀dáàmú lé ní ibi dídẹ́rì tó fẹ́. àmọ́dù kùlùbù ló ṣòro jù ó ṣòro jù àwọn ìjọba rẹ̀ so a ẹ̀fẹ́ ìbẹ́sì kankan bẹ̀ tí ó ní amúlùmọ́tò tí ò wá sí àwọn ìjọba lẹ́nu tí ò lè wẹ̀ ìwà kìí kó lé lóṣù ní ẹ̀bá kábàlì fọ́lù háyẹ́ kábàlì fọ́lù tó kábàlì fọ́lù àná ibi bẹ́ẹ̀ ti mọ̀ ní. sẹ́ni tó kò sí ìhà àgbà ìmọ̀ àwọn tó ń fi rọ. gbogbo ẹni bá dáhùn àti sọ̀tún àti máa ń já mu tí níjọ́ tó bá kú fara ti fi hàdù. ẹ ẹ lọ́dọ̀ ó tó pa lórí ogun. ó náà lọ́dọ̀ àmọ́ bàbá mi kò sógun mọ́ òun ní ní parọ́ pé kí ní ṣe fún yé òjò lọ́sọ̀ lọ́kàn mi ogun láti fi. ilé ìgbà tó fi mọ́ṣà pa ìjọ ọlọ́ ìwọ ló wà ní òkè lọ́dọ̀ ẹ̀ lórí ìwà ẹ̀ tó iná jẹ́ ń parọ́ màá bú ìmọ̀ ń fẹ́ràn ẹni tí bá ń fẹ́ràn ẹni tí wọ́n ń fẹ́ràn fífi kí ló dé òfẹ́ lọ sí ojú kò sí ya ẹ kò bá ti dé sí bá ti ya lójú torí pé òun tẹ́ sí tàbí òun pé èèyàn fẹ́ wọn pọ́lá lẹ́tà uh, àwọn tí ó ní ó ní ṣe pẹ̀lú chọ́ọ̀chì tí chọ́ọ̀chì náà ló wá jẹ́ pé ń tà tí èèyàn lè kí èèyàn má bàa tẹ̀ tí nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú torí ìjọsìn ní ọmọ ẹ̀jẹ̀. Tá a bá ní pásítọ̀ ọba fẹ́ ṣe nǹkan kan lé òṣìṣẹ́ rẹ̀ pásítọ̀ ọ̀fẹ́. Àmọ́ pásítọ̀ fẹ́ ṣe ìyàwó bá a lè ṣe lọ́tọ̀ òun ní pásítọ̀ ọ̀hún yà. Àmọ́ wọ́n fẹ́ ṣe chọ́ọ̀chì. Ẹ̀yìn bẹ́ẹ̀ náà sì bẹ̀rù ọlọ́run tó náà tó sọ. Owó ilé yóò lọ. What about the question you got? Interfering. Wọ́n làwọn òbí afẹ́fẹ́. Ọ̀ya. Ní ọ̀sán wa ìfọ̀. Ẹ̀ka pẹ̀lú àmì. Ẹ̀wẹ̀ be fọ́ bí bẹ́ẹ̀ ṣe lè bí pàṣẹ àtàǹkì máa. Fọ́ bí be ṣe lè bí pàṣẹ àtàǹkì máa. Am I, am, am I allowed to say, Sami Allah Usman Dawood, why praying behind an imam? That's all the question. Yeah, yeah. So now that uh, how can someone be steadfast or not return to the previous sin after Tauba has been made? So question ten ní ìbéèrè máa sọ ní mm, wọn ti dáhùn rẹ̀ kọjá tí pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ ní bá wá pé bẹ́ẹ̀ tí kò dá pàṣẹ àtẹ̀yìn náà ní ìmọ̀. Tó bá ti pé ìmọ̀ mò bá fi ń jáde àmọ̀ bá kì í pàṣẹ ìwà pọtí wọn bá tó yáṣe ìyàtọ̀ ẹnu ilẹ̀ pé ṣé kíláàsì ní ká ṣe àbí ká má ṣe téèyàn bá mọ̀ pé èèyàn sì lè ké kí yóò sì tí kò ní bí ṣọ́ọ̀tì irun rẹ tí yóò sì lè bá súrà ìmáàmù bọ́ súrà ìmáàmù náà súrà bẹ̀rẹ̀ bísí. Ṣé èdè kò máa sáré sáré sáré náà nítorí gbọ́dọ̀ àwọn ojúṣu rẹ̀? Báyìí kó tọ́ àmọ́ kò ṣe wáyé àwọn àbá àmẹ́ta tó kú láti pé àti náà lára mi ò mú opinion opinion pé ó tọ́ ìyẹn ti ṣe ẹ̀sẹ̀dá tí mo bá gbọ́ kí ọ àtìmá òun ni ìmáàmù Malik ọ̀sùnbá òun ni ìmáàmù Ahmad nínú ìwà òun ni mùsùlùmí àná mú ìṣẹ́ àgbáyé náà mú pé kíláàsì kéèyàn pé ẹ̀mùnà mùsùlùmí àti ìrọ̀ṣùnbá. Imam Muhammad bin Ibrahim àti àwọn oníhàtí ọ̀pọ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀ ti gbé òpínìyàn ní òní wípé nǹkan tó pété yẹn ò bá pé kò ní ẹ̀. Àá tẹ̀sẹ̀ máa ń pàpébo láti ẹ̀sìn láti ẹ̀yọ́ kí dájọ́ ìwọ́n wà. Nǹkan tó pété yẹn ò bá ṣe kò ní ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ti fi gbà olóògbé ní ẹ́ tí wọ́n mú bá dáadáa ó kà ní ìgbà wo ni wọ́n máa ń fi lẹ́yìn àdìyẹn sí. ní ìṣe ah, bí tó wí ní mẹ́wọ̀ nínú ìdájọ́ ìmọ̀ ó lè tẹ̀lé ìgbà wo ni wọ́n ń ṣe lẹ́yìn àdìyẹn sí. because ní òkú yìí ní ti gbogbo ètò tó ń ṣe ẹ̀jọ̀ tó àgbẹ̀ kò mẹ́rùn torí irú ìdájọ́ gbọ́dọ̀ bá wọn. ẹ tí màmú dákẹ́ jẹ́ gbogbo ìgbẹ́ ẹ̀ẹ́dì máa ń tẹ̀lé tó jọba àti gbà lọ́wọ́ tó sáré pé àti tó jẹ́ sí ìsinmi nígbà wọn sáré láti tẹ̀sí wọ́n kàn wọ́n. ìdájọ́ sí òfin ní yẹn rògbò mi sì rògbò lórí òkú sílà tòjú sílà àbí sílà sílà ló kà á sí ibi dáke gbọ́dọ̀ gbogbo ọ̀rọ̀ wáyé pẹ̀lú kó sáré pé ìdẹ́sí máa ń múná bá balẹ̀ fún onígbà tó tẹ̀lé eré tó gbọ́dọ̀ wájú fúnra lẹ́ẹ̀dì kejì wá ní pé àwa fún orí pásítà kan lópinọ yìí náà ń bọ̀ àwọn amópinọ kejì tí ó sọpọ́ ti tán. a ní ẹlẹ́yìn tó bá bá àwọn mú ó bá sàkíyà tó ìmọ̀ ó bá tí òkè bá já ẹni kò ní rárá. àmọ́ ẹlẹ́ni tó bá àwọn nírú òun ní rárá. ọ̀hún ń pè é máa ń lo ìfẹ́ dáadáa tó èmi gbọ́dọ̀ fún jẹ́rìí àpò èmi ti dìde èmi bá máa mú onígbogbo mi rí bá jà sí èmi ò bá máa mú lókè pátápátá lùkù mo ti bá polówó ní rárá. ilé yìí tó fẹ́ gbọ́rọ́ bí nínú bá tù sí. wàhálà àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá lùkù tó lè yẹ kó bára kà tó sí ní ọ̀yọ́ yìí. aláwọ̀ àbá àtọ̀ ń sọ tó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọwọ́ ọ̀hún tó sẹ́tẹ̀gbọ̀n tó wá fẹ́ fi ilé sílẹ̀ tó yàn lókun náà fún kíláàsì pé yàn gbé àwọn ẹni jẹ́ ìgbé pé náà ló kà fún wọn àwọn kan sọ pé tí ìmọ̀ nípa ṣe jọ ìta àkótárí sí i pé lọ́la wà láti ilé pé nìyí ìgbé ìgbé ṣe kíláàsì. Dàbí àgbàdo náà ní ìdàgbàsọ ẹni tó jẹ́ ẹ̀ tó wà lórí ẹ̀yìn tó ń wù wà lọ́wọ́ ló fi yàn ní àtìpẹ̀lú àtìpẹ̀lú àtìpẹ̀lú àpẹ̀lú oríṣi àgbáyé náà sí mu pé yóò wí tẹ̀lé àbánu ní àbánu rẹ̀ yóò wí ìgbà mo lẹ̀ sí náà sí fún ìlú ìrìn kọ̀rẹ́ àmọ́ kéèyàn bá wí fún àtẹ́sí rẹ̀ àwọn àbá ọ̀nà àpọ̀ àmọ́ kó wí yẹn òun láti wá àti ìjọba pẹ̀lú àti ọ̀sẹ̀ àwọn ọmọ tó bá jẹ́ tọ́lú ìlú ìlú ọgbẹ́ ìta tó bá bẹ̀rẹ̀ sí ṣe What is the reason on the baker who been access bake birthday So, wọ́lá wa ni bàálù. Ìdí ìdí sọ̀rọ̀ ni pé ó máa bake the birthday cake. Sọ́dọ̀ bẹ́ẹ̀ kó ṣe kéèkì táwọn yẹn bá wá ra pé ní kò tà pé àmọ́ bẹ́ẹ̀ di ní kò kalẹ̀ nígbà tẹ́yìn ọba pẹ̀lú ọ̀pọ̀ ọ̀sùn bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ di òsì lára lára lára àwọn òsì ẹ̀ ń àṣà ẹ̀ especially ìgbà tó ní ìsinmi ẹ̀ máa ń ṣe tó lọ sí ẹ̀ tó gbọ́dọ̀ tó ń fún lórí ẹ̀ tó lọ lè wá lórí ẹ̀ kò sí lára àṣà àmọ̀ sí ní sára tẹ̀sán kúrò ẹ̀rí pé mi ò sọ pé bídà wọ́n kì í fi bẹ́ẹ̀dì súnmọ́lọ̀ tẹ́lẹ̀. ẹ̀bẹ̀ nígbà tó pé táàdì báyìí tó jẹ́ àdìgbò ìgbò bí ẹ̀bá gbé kalẹ̀ tó fẹ́ fi jọ ìtọ́jú ẹ̀ nítorí pé súnmọ́lọ̀ ta ní fi bẹ́ẹ̀dì súnmọ́lọ̀ káyọ̀ ní fi bẹ́ẹ̀dì yìí súnmọ́lọ̀ nìkan àwọn tó ń jẹ́ àdúrà àwọn ẹ̀ka ní ilé ayé náà fi ti bẹ́ẹ̀ ni wọ́n kò fi ara àwọn àṣà wọn mọ̀. náà fi dúpẹ́ náà ṣẹ́rí ká fẹ́ sípò láàrin kan ní. kì í ṣe tá à ń wí òun ni pé èèyàn ò lè sọ pé à ah, mo fi ọdún báyìí lónìí ní ẹ̀ṣẹ̀ àárọ̀ àwọn yẹn ń dàgbà pọ̀. celebration pé mo pé ẹjọ́ báyìí mo wá gbà àwa yege àwa tá a gbà àwa tí mo fi ṣe ìyá mi. wípé èèyàn sọ wípé mo fọdún báyìí ní àwọn wa kiri bá fọdún báyìí kì í ṣe àrọ́ mi. wọ́n ẹ̀gbọ́n lẹ́bàá sì bẹ́ẹ̀ ni èyí tí àrọ́ mi ṣe bíjà kì í ṣe àṣàmú. mo gbà mo gbà fún sanitation. bọ̀ wípé wọ́n léèyàn pé forty years báwọn náà táìpì ń lé ní forty years àwọn olùdíkẹ́ gbìyànjú ẹ̀ ń ṣe àrọ́ ẹni tó bá lára àwọn ọgbà ni sílẹ̀ ní tèmi ọba fún ara rẹ̀ tó rí bá sí àwọn éèjì kan ọlọ́run sọ̀rọ̀ ìta fún wa ó sọ̀rọ̀ yáyá fún wa nígbà tó sọ̀rọ̀ yáyá ó ní wá sàlámù àlẹ́ yẹ ó máa dà náà wọ̀nyẹ́ wọn nígbà ẹ̀yà ìjọ bá di. ó sọ ti ti ìdá náà ìdá oníwà sàlámù àná ìyá mọ̀ wọ̀nyẹ́ wọn àmútú wọ̀nyẹ́ wọn ọgbà àyà ọ̀kan. ìkejì ìgbà tó náà bá ń sọ ẹ̀tọ́ sọ́mọ gbọ́dọ̀ ṣe fóòdù ó ní òbí yẹ ọmọ yìí o ó ṣe rárá tó fi yẹ ata ìdá bánàgà àṣùdáwù wà bálàbà àrùbá yìí nà sáà. tí bọ́mọ náà ti dàgbà tó dojúbọ́ tó wá pé fọ́ọ̀tì yẹ ó wá sọ pé náà ṣọ́ọ̀bù rọ́bì àwùjọ ní àlàáfíà ọlọ́dà kan fún mi nígbà ìpínlẹ̀ dúpẹ́ ẹ̀ka náà bá dákọ̀ láì sẹ̀dá ó sì dúpẹ́ sí kí ni ìtumẹ̀ pé ọmọ tó gidi tí tó fi wá dàgbà tó wá pé fọ́ọ̀tì yẹ wọ́n náà ah, ọlọ́run dákun fún mi nígbà ìpínlẹ̀ dúpẹ́ ẹ̀dẹ̀ra The consciousness based on prayer pé báyìí sọ́nà àtọ̀ fún ìdíje ọ̀rọ̀ ọ̀hún. Tẹ̀bá sọ lẹ́yìn ẹni ìpọ̀jù bá rẹ̀ nígbà kan tó náà nígbà tó ṣe. Nǹkan tó ká ló kù bí kù ní ìtàǹtọ̀. Why would you not be conscious of talk something mindful in your life? Okay, gbogbo àbá ti gbé báyìí. Wọ́n ká ló pé ìran ti gbà padà Ah, òun ló ní twenty years. Tàbí owó nítorí pátọ̀ So ẹ̀sẹ̀ ọlọ́run náà nìyí ò náà ní Ah, òní ló pé twenty years gbà sí nípa. So yóò nàá àwọn kan. Bàmù àmọ́ kẹ́ ẹ wá sọ bí ọdún oníbẹ̀ni bá. Àwọn àdìgbé wa yóò ṣe o, àbí ìlú àti ìlú pé wọ́n á bẹ̀ tẹ̀lé pé ẹ wá fún àwọn àbá àbí náà. Àmọ́ kí lágbájá sí àwọn bá òun lẹ̀ òun ní àfọ̀gbà ah, ní òun ní ìdá àwọn abẹ́rẹ́ náà bá. Ọjọ́ tó ń pa òun wà. Ọjọ́ tó ń èyí tó ní wọ́n ti gbẹ̀rù èyí tó ní bàtà ó ní níyàn fún celebration pé a mú ọjọ́ special special àmọ́ pé mo sọ àná special ṣẹ̀rẹ́ mú nǹkan tó ṣe gbé ẹ̀mí kò lè ṣe dáàbò fún Ókè táwọ́bà èèyàn ṣẹ̀ṣẹ̀ ló fi táwọ́bà kí ló lè ṣe fún kí ni. Tọ́ yóò dá eh, yóò dá fún un. Ṣé ẹni tí èèyàn bá ṣe táwọ́bà? Ara tí òun ṣe táwọ́bà pèpè èyí ò mẹ́ta àná tù ńláńlá lọ́lọ́run ó fi mọ ọmọ ìmọ̀ ìyàlá tí òun ní ẹ̀ padà kì í fi ní jẹ́ tọ́ba pé èèyàn náà tó àmì ìṣúná ti gbá ó lè wo owó lálá kàrá ìṣúná tó kẹ̀ báyìí láàrin wa torí ẹ bẹ́ẹ̀ kì í tàn yín ẹ tọ́lọ̀ bá fẹ́ sọ níbi ẹ̀ṣẹ̀ kì í ṣe pé èèyàn ń sáàyè tọ́lọ̀ bá fẹ́ yẹn ẹ̀ṣẹ̀ ni wá bá mi sísálà ọlọ́dà ṣe yíṣùkù bá fún àwọn fẹ́ lọ́wọ́ àwọn afọ́fún ọlọ́run ní wọ́lá kọ́dọ̀ muhammad sí muhammad bíi láwùlá àwọn ààbò hàmù obìnrin náà ìfẹ́ǹdì àti ìdílé pẹ̀lú ẹ̀sìn yusuf náà bá ṣe bẹ́ẹ̀ tí ìbá ti kó rí bùrọ̀ hàmù kí jẹ́ bùrọ̀ hàmù proof tẹ́lá ti kiri tẹ́lá wọ́n ti kún lọ́wọ́ òun lẹ́ẹ̀lì ìtọ́wọ́ ọba ti pé látẹ́jú ìfọ́mà ìwà ẹ̀ látẹ́jú ìfọ́mà. يؤمنون بالله يؤمنون بالله ورسوله يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم وأبناءهم وإخوانهم أشهدهم كل الله أولئك كتب في قلوبهم وأيدهم بروحهم àwọn ọ̀ràn yẹn tí wọ́n ti sóòfin ọlọ́run yẹn àwọn ọlọ́run bá kan wípé wọ́n bèèrè ni wọn ó bá tún náà sí ti wọn bìrò yìí ní àìsíkù àti ní gbogbo ìpamọ́ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ sọ̀pọ̀tì náà ṣòfin yé kí abúlé rẹ̀. èyàn ní ìdọ̀kọ̀ọ̀tì ọlọ́run àtọ́bí ìdọ̀kọ̀ọ̀tì ọlọ́run náà lè kókó orí ọlọ́run ọlọ́run wà wú orí mi mọ́la ẹ̀yẹ gbogbo Yusuf ńgbà tí ìdìnnà bẹ ní sọ́kọ́ náà ti sọ ọlọ́run ní kàdá iná sípà á ní kò sí àwọn èmi máa ń níbi ìlànà wa ọlọ́run. ẹ̀ka méjì lọ àkọ́kọ́ tí mo bá mú ilé tí mo bá mú ìjìnà sílé màá ti sọ̀rọ̀ tùtàbí tàbá àtàlẹ́ ìmọ̀mú ìjìnà sílé ẹ̀ tí mo bá mú ilé tí mo mú ilé ìjìnà sílé ìjìnà náà ẹ máa wo Yusuf sinafẹ́ ní déédéé báwa ti ń fèdè ìwà kí ló yẹ kó làwọn bá sọ pé òun kú Yusuf jìnnà òun fà á kú àti ọlọ́run sọ bẹ́ẹ̀ òun mú sí iná jìnnà kó ìkúlọ̀ ẹ̀wù ọ̀rọ̀ kàdá nínà síbà ánú sùhà àbúsùwù jìnnà ó lè fẹ́ iná ìkẹ́ ọlọ́run àbúsùwù ọlọ́run kò lọ́wọ́ fún yúdúwù jìnnà òun wà gbé kiri jìnnà òun kò fi ìkẹ́ ọlọ́run jìnnà sẹ́yìn bọ́dún náà sọ́kọ́ bá bá fẹ́ nídi àtàlẹ́ẹ̀dù tó wọ́n sọ́dọ̀ ọmọ ọmọ òun ọ̀la lọ́wọ́ òun ìgbà ó lóun ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ àti ìwà bàbá ìnáwó ní ìbá ìṣẹ́ democracy gbọ́dọ̀ àwọn ìwà pápákọ̀ máa ṣe ẹ̀rọ àwọn àdìsá tó ń ṣe lónìí. àtàlẹ́ẹ̀dù lọ́dọ̀ ọmọ ti ń bá burú jìnnà ní màá fi mẹ́fẹ́ jìnnà sí ẹ̀ fi ń gbé e jìnnà kí ló fi tọ́ sí gbogbo ìjìnnà tí ọ ò ní sálàdì sálàdì ni ọlọ́sìn sọ yẹn bẹ́ẹ̀ bó o bá ti dé ọ̀rọ̀ tó ní aláìsí kẹsìlẹ̀ náà ṣe gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lóṣù ẹ̀sẹ̀ náà láyé ẹ̀ka ṣe ìgbà yìí ìdókòjé tó jáde ọgbẹ́ ti jẹ fúnra wọn yìí ẹ́ àbúrò ní agbọ́n yàrá tó ìwọ lọ́sẹ̀ bọ́lọ̀ ọlọ́wọ́ bá tẹ̀lé ìgbà mo fẹ́ protect ẹ so bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ bá ṣe tọ́wọ́ bá èyí ò mọ̀ ṣiṣẹ́ ńláńlá ńláńlá ńláńlá ńláńlá àbáwọn ṣe pé èèyàn pé ọlọ́run àmì ẹ̀ńdẹ̀ kéde ọlọ́run wàá fẹ́ràn ẹ̀rọ ìpá fẹ́ràn ìtọ́jú àti kékeré fún ìtùsán àmọ́ àhùn lẹ́nu yẹn sàn òbí ọlọ́run tuntun ní òjì kejì yóò máa bọ́ ọ̀sọ́ etí rẹ̀ kò ní kó gbọ́ ọ̀sọ̀tẹ̀ wọ́n bá sọ̀rọ̀ mú alẹ́ yóò sọ ojú rẹ̀ yóò sọ ẹsẹ̀ rẹ̀ yóò sọ ọgbẹ̀ òun yóò sọ ni kéèké yìí ló mọ káàkiri ó ní àtàná tùtọ́lọ̀ owó mọ́ ọ̀la ó ké o si ó lè di ọmọ mi fẹ́ràn dáadáa fáwọn mùsùlùmí. àtàná lẹ́yìn àti ìbàbẹ̀ ọba So, bẹ́ẹ̀ ní sọ pé ẹ̀ lè sùn òbí rẹ ló sọ pé òun pé yọ ọdún báyìí ọ̀pọ̀ mi pé kí èmi àti ń dìbò gbà kí n sọ bá mo pé ọ̀rọ̀ ọdún báyìí mo fi ṣe àrọ́ kó wá fún mi lọ́kàn lẹ́nu bá òṣìṣẹ́ bá ọlọ́run kò dúpẹ́ o kò ṣe àrọ́ káyọ̀ náà ti wà àwẹ̀ ẹ̀ nípa ẹ̀ tí ọdún báyìí ló lè má ọlọ́run tó fún yẹn ní gbogbo ìgbà náà. bẹ́ẹ̀ tó bá ti fẹ́ báwọn kò yóò bá kẹ́rí tẹ̀lé. sẹ́wọ̀n. ee. padà ń ti pé àwọn tó ń happy birthday. ẹ. ìṣègùn tó wá padà ń ti pé láti ní ìṣègùn wà. tó bóyá tó wá padà sọ ní sọ pé àwọn tó ń happy birthday. wẹ́ẹ́ ìyẹn náà mo lè gbé ikú náà kúrò ẹgbọ́n ní tí mo sọ ni pé kéèyàn wà kọ́ńṣọ́ọ̀sì pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níjọ́ kan pàtó kéèyàn wà kọjá ìgbésẹ̀ ẹgbọ́n mi ibi kò ní ló pé forty years náà bí mi ìgbà rẹ a kò ní ló pé twenty years tá a ti yàwó òun ló pé ten years tá a bí lágbájá òun ló pé twenty years mo kò ní ẹgbẹ́ mi pé kọ́lọ́run ọba fún ara rẹ̀ lẹ́yìn tó sábà fọ́tí yíyẹ tán ó ní èèyàn débi tó dàgbà tó lóògùn kó wá pé fọ́tí kó wá sọ pé ọlọ́run dákun gbà mí láyè kí n lè fi rẹ̀ àtòrè tó sáwọn òbí kí ni ẹsẹ̀ ti kóra fọwọ́ sí nígbà tó àníṣe ń sùn èsì mẹ́sìn. ẹ́ kéde náà àkáǹtì pọ́bílítì yìí èèyàn ọ̀sọ̀ fẹ́ tó bá súnmọ́ yẹn náà ni èèyàn sì lè kọ́ òní ìrìn àlọ́ àbẹ̀ yóò mẹ́sì ní pé òyìnbó ló ní pé òun fẹ́ sọ ẹgbẹ́ ìdáwà kékeré òun bá mọ̀ fọ́ ti àmọ́ pé wọ́n fún mi gbé bá àwọn tó wá fún wọn wá mọ́ àbúrò náà wà fún báyìí lẹ́gbẹ́ bá. tó bá wù bẹ́ẹ̀ èmi ò ní ìrànlọ́wọ́ Tẹ́gbọ́n. Wọ́n ṣe ń bèrè pẹ́ṣọ́ fún mi. Ẹ̀fọ́ dáńtà láti àwọn ẹ̀wọ̀. À ń rò pé àpèpè kéèyàn máa mú ọjọ́ kan. Ṣé èsì ọjọ́ náà mú pẹ́ṣà? Ó má dà kó wá fìgbọ́ ọ̀sẹ̀. Ẹ̀gbọ́n, ìdáǹtà láti àpèpè kéèyàn kan láti àpèpè kéèyàn pé kéèyàn àtúnlẹ̀ bíi ti jọ special fún